ètò ojúrí ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ síwájú mo ti ṣáájú pé lórí ètò fún títò ní abala méjì òun lètò yìí ni ó fẹ́ẹ́ kó rọra torí pé nílẹ̀ ayé tá a ṣe bẹ́ẹ̀ tá a wà yìí oríṣiríṣi nǹkan tójú àwọn èèyàn ń rí ẹlòmíràn wọn sọ pé ẹ kò sówó kò sówó kò sówó àríṣẹ́ ṣe ìjọba ní ìjọba ní ìjọba àmọ́ tá a bá ń sọ pé ìjọba ìjọba ìjọba ò lè ṣe gbogbo ẹ̀ tán àwa náà òun la ní láti gbìyànjú pé bó o gan làwa gan ṣe lè mọ̀ ṣe ní àyè tá a ṣe bẹ́ẹ̀ tá a wà yìí táwọn náà fi mọ̀ rí ọwọ́ tìbọnú tójú wa kò fi ní máa rí ìríkúrì yìí ẹyìn òun ni mo fi wá gbé àlejò kan wá láti iléeṣẹ́ The Delight Creations kí ni wọ́n mú wá fún wa kí ni nǹkan tí wọ́n fẹ́ kí ẹ̀yin tẹ́ ń wò wá kí ni nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ẹ jàǹfààní ẹ̀ tí adìdí gbé abala yìí kalẹ̀ gan fún gan nìyẹn lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí inú mi dùn ayọ̀ mi kú torí pé àlejò mi ti wà nílé agbára ẹ bá mi kí àwọn aráalé káàbọ̀ sórí ètò ojúrí fún tọ̀sẹ̀ yìí o. mo kí ẹ̀yin bàbá mi àti ẹ̀yin màmá mi nílé mo ní pé ẹ kú àkókò yìí o àkókò yìí á san wá síre hmm. lórúkọ olúwa. àdúpẹ́ lẹ́rù náà bá mi Èdùmàrè iléeṣẹ́ The Delight Creations òdú níléeṣẹ́ yìí kì í ṣe àìmọ̀ fún olóko ẹ já kó bẹ̀rẹ̀ láti bí tá a bá ń pariwo pé kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò sówó kò sówó láàrin ìṣẹ́jú kan ọ̀nà wo ni ẹ̀dá lè gbà láti fi kó di ọlọ́rọ̀ kó dolówó. ẹ ṣe olóòtú iṣẹ́ wà ṣùgbọ́n kọ́lọ́run kó fi wá kó fi ọ̀nà wọn wá gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa hmm. torí pé tá a bá sọ pé nípa iṣẹ́ ọlọ́run nìkan ló mọ ibi tí orí tó ń gbé ẹ̀dá tó ń gbẹ̀dá lọ ṣùgbọ́n àwọn yorùbá máa ń pòwe kan pé àtẹ́lẹwọ́ ẹni kò kí ń tán ni jẹ hmm. so nǹkan táwa gbé wá lórí ètò ni pé nǹkan tá a lè fọwọ́ wa tá a lè fi ṣe tá a dẹ̀ máa ṣe kí ni tá a máa mú owó wá fún wa láti lè fi jẹun. àdúpẹ́ ẹ kí wàá nìdí gan tá a fi wá rí gan ní orí ètò ojúrí fún tọ̀sẹ̀ yìí ẹ bá àná ń bẹ̀ kí làwọn nǹkan tẹ̀ ń ṣe nílé iṣẹ́ yín kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ ètò yìí kí wọ́n jàǹfààní ẹ̀. ẹ ṣe olóòtú ohun pàtàkì méjì kókó ni ó gbé wa wá sí orí ètò lénìí. Hmm. tí alákọ̀ọ́kọ́ ni pé a fẹ́ sọ nípa àǹfààní táwọn èèyàn máa jẹ fún ọdún tó ń bọ̀ tá a fẹ́ mú ìtorí wọ́n ní àti ìbẹ̀rẹ̀ láti máa mú láti máa mọ̀lẹ̀ jẹ àti bí pẹlẹbẹ láti máa mọ̀lẹ̀ jẹ gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá <laughs> so ní January a ní ètò tá a ti gbé sílẹ̀ fún àwọn ènìyàn láti jàǹfààní ẹ̀ ètò náà dẹ̀ ni wípé láti lè jẹ́ pé ká lè fi ọwọ́ wa láti fi ṣe nǹkan kan hmm. ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé ah mi ò níṣẹ́ iṣẹ́ wà bí mo ṣe sọ lálàkọ̀ọ́kọ́ ni pé iṣẹ́ ta gbé wá ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ ni catering then ẹlẹ́ẹ̀kejì náà ni ti ti sewing ní ti ọ̀nà catering a fẹ́ wá kọ́ àwọn èèyàn bá ṣe lè ṣe à ń pè ní olóyìnbó à ń pè ní non edible flower hmm. many people ló ti ń ṣiṣẹ́ cake but Flower tó máa ń lò sórí ẹ̀ a fẹ́ kọ́ àwọn èèyàn ṣe lè ṣe tó máa lè máa ṣe láṣe máa tà fún àwọn èèyàn fún wholesale torí báwa ṣe ń ṣe the demand yẹn ó pọ̀ ju supply lọ so àwa wí pé a lè kọ́ àwọn èèyàn hmm. tẹ́ pé àwọn èèyàn àwa máa jẹ àǹfààní láti lè máa tà náà ní ibikíbi tí ẹ bá wà then ní ti sewing eh, aspect ẹ̀ náà àtúgbé àrà náà tàtúgbé wá ta fẹ́ wá kọ́ àwọn èèyàn ni pé láti lè máa ṣe iṣẹ́ àwọn láti máa dọ́nà sí aṣọ hmm. bíi a lè lo sequence a lè lo stone láti lè kọ́ àwọn èèyàn láti lè fi ṣe nánà ara. then shirt táwọn ọkùnrin tún wọ̀ yìí a máa ń rebrand ẹ̀ rebrand ni pé bóyá eh, ẹ̀rọ aṣọ tó jẹ́ pé plain colour a máa kọ yín bẹ́ẹ̀ ṣe lè fi tẹ́tí lè fi flowered material eh, àrà míì tẹ́tí lè fi ṣe fi sí ká tó dàbí tuntun. arábìnrin màmá Dùnní aláṣẹ àti olùdarí iléeṣẹ́ the light creations nígbà tí ẹ ń sọ̀rọ̀ ń lọ ẹ sọ nípa ọ̀rọ̀ flower kan tẹ ní ẹ máa ń lò láti fi design cake àtàwọn nǹkan tẹ́ mẹ́nubà ó dàbí ẹni pé ẹ láǹfààní àti kó díẹ̀ wá ara wọn àrà tí ẹ ń dá nílé iṣẹ́ yín ẹ fi hàn àwọn ọmọ tí àwọn tí wọ́n wò wá nílé kí wọ́n rí. lára díẹ̀ ta kó wá sórí ètò lélẹ̀ máa mọ̀ pé táwọn èèyàn mi tó wà nílé tó ń bá mọ̀ nípa catering wọ́n máa mọ̀ dáadáa nípa fúláwà yìí. ohun tá yìí kí ni ìwúlò ẹ̀ gangan. ìwúlò ẹ̀ ni pé láti lè mú kéèkì tá a bá ṣe fún bóyá fún wedding hmm. fún birthday láti lè fi ṣe lọ́ṣọ̀ọ́ láti lè jẹ́ kó fine Hmm. eléyìí tá a máa fi sọ pé ah, à ń ṣe wàhálà àti ṣe kéèkì tán a ṣẹ̀ máa wá bá ṣe máa ṣe fúláwà eléyìí à ń pè ní non edible ẹ kò máa fi sórí kéèkì yìí ni. a kàn jẹ́ kó rẹwà sí a kàn jẹ́ kó rẹwà sí. Hmm. ní eléyìí dẹ̀ ni wọ́n à ń tà ní old sales à ń tà ní ní ní ẹlẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n nílé iṣẹ́ yín ó wà ńlẹ̀ fún títà báyọ̀ ṣe lè ṣe gan ni. bẹ́ẹ̀ hmm. apá kejì nílé iṣẹ́ the light creations ẹ̀ ń sọ nípa ọ̀rọ̀ bá a ṣe lè design aṣọ àbí nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ̀ nọ́ọ̀bẹ ntẹ̀dẹ̀ gbé wá jẹ́ kí ẹ ṣó rẹ̀ jẹ́ kí wọ́n rí nílé. bẹ́ẹ̀ skirt lélẹ̀ kò sí kò sí irú aṣọ tó wà tá a lè tá a lè dán náà báyìí sí. Hmm. bí irú eléyìí sì ọwọ́ la fi ṣe ohun tá a fẹ́ kọ́ àwọn èèyàn ni pé bọ́n ṣe lè dán náà sí irú aṣọ kò dín dandan kó mọ aṣọ rán o ẹlòmíì sọ pé mi ì mọ aṣọ rán a fẹ́ kọ́ yín tó yẹ pé ibùn tẹ́ ẹ̀ bá ti mọ aṣọ rán ẹ lè lọ sọ́dọ̀ àwọn télọ̀ tó ń ti parí aṣọ a lè bá yín ṣe ọ̀nà sí aṣọ bójá ìbàjẹ́ jacket hmm. ìbàjẹ́ skirt báyìí. mo lè ti máa wọ sọ yẹn gan tẹ́lẹ̀. ẹ ti lè máa wọ tẹ́lẹ̀ pé àmọ́ ah, kò fẹ́ jẹ́ kí n tún hmm. pa ojú ẹ̀dá kó tún lè look fine iṣẹ́ hmm. ọwọ́ kan náà lélẹ̀ ní òní pé èmi gan tiẹ̀ mọ̀ ń padà ṣe ń ránṣọ ìyẹn gan tún lè máa fi léè gan jẹun ní alápá kan láti kó tiẹ̀ di ó dùn pẹ́ lórí ìjọba kankan. bẹ́ẹ̀ni so ti skirt lélẹ̀ ẹ tún wo blouse ẹ náà òun nìyí tẹ pé tẹ bá fẹ́ bóyá blouse lẹ fẹ́ lẹ ní sílé tẹ́lẹ̀ tẹ fẹ́ a lè ṣe sí ọrùn aṣọ bó jẹ́ jacket ni ẹ lè ṣe sí ọrùn jacket kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tán ni ẹni tó bá ta bá ti kọ́. ẹ ẹ ṣeun àwọn àrà tí wọ́n ń dá nílé iṣẹ́ yìí nílé iṣẹ́ The Light Creations wọ́n ní ẹni tó bá mọ tó bá mọ nǹkan tó wọ́n ní pé òun ò fẹ́ fi mẹ́lòmíì ó dàbẹ̀ ni pé bẹ́ẹ̀ ni ẹ̀yin ò bá sí lórí àlàyé mọ́ wọ́n jọ lọ náà ni pẹ̀lú ẹ̀ ẹ̀yin ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ tí yóò wáyé nílé iṣẹ́ yín fún àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti mọ̀ nípa àwọn nǹkan tẹ́ ti ń sọ yìí ìgbà wo sígbà wo ló máa wáyé. ẹ ṣe a fẹ́ fi ṣe ìbẹ̀rẹ̀ fún ọdún tuntun tá a fẹ́ mú yìí ni a dẹ̀ mọ̀ pé ẹ̀mí gbogbo wa ó máa rí ọdún náà lágbára hmm. Kristi so a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún training both the catering and the sewing yẹn a máa ṣe ní ó máa bẹ̀rẹ̀ ní January eleven eleven three weeks la fẹ́ fi ṣe fún ọ̀sẹ̀ mẹ́ta gbáko ọ̀sẹ̀ mẹ́ta hmm. Hmm. eleven títí di on the twenty ninth and a dẹ̀ ní certificate because company yẹn gangan fúnra rẹ̀ ó wà register under CAC wow. so a máa gba certificate fún àwọn tó bá ta bá rí pé ó dá wa lójú pé wọ́n lè wọ́n mọ wọ́n lè máa ṣiṣẹ́. Hmm, kì í ṣe pé àlejò pé mo ti mọ̀ yín bí n bá mọ̀ ẹ fún mi sàtífíkẹ́ẹ̀tì ìyẹn ò kò wáyé hmm. a máa rí pé ó dá wa lójú pé tẹ́ bá jáde lọ ẹ lè ẹ lè represent wa pé iṣẹ́ yìí ẹ ti kọ̀ ó ti dájú. dẹ̀rùn tó a tó wá ṣe wá wá sórí ètò yìí ni pé iye ta máa ń gbà tẹ́lẹ̀ à ń ṣe promo lọ́wọ́ ń fifteen thousand la máa ń gbà fáwọn tó bá fẹ́ wá kọ̀ bẹ́ẹ̀ yẹn bọ̀ fún promo ta fẹ́ ṣe àní pé ká ṣe five thousand naira. lẹ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ah, ó dàbí ẹni pé ṣúgà mm-hmm. ó ti fẹ́ já báyìí mm-hmm. ẹ̀yìn ẹ wá jẹ́ ká wá wò báyìí níbo gbọ̀ngàn ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé àti pa aago mélòó ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan. ẹ ṣe ẹ láti ìjọ ó máa bẹ̀rẹ̀ láti on the eleventh yẹn a máa bẹ̀rẹ̀ láti ten two classes la máa fi ṣe torí àwọn ẹlòmíì fẹ́ kó máa fẹ́ wá láti office wọ́n máa bẹ̀rẹ̀ láti ten to one o'clock two to five o'clock bá ṣe hmm. fi time yẹn sílẹ̀ fún àwọn aláàárọ̀ àti àwọn lọ́sàn lọ́jọ́ hmm, kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan wáyé ẹni lè ṣe yẹn tún sọ nípa event decoration pé má báwọn èèyàn decorate event lóríṣiríṣi hmm. báwo nìyẹn ṣe ń ṣẹlẹ̀ ní iṣẹ́ yẹn. ẹ ṣe iṣẹ́ mi pé a sọ pé sewing and catering institute ni a ní event decor I mean, decor company náà tó yẹ pé a máa ń báwọn èèyàn decorate fún ṣíṣe ti wedding ni o ti birthday ni o gbogbo ẹ̀ náà ni a máa ń ṣe pàápàá jùlọ náà fún march títí di wọ i mean láti january títí di wọ march à ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti january two thousand and sixteen wọ oṣù kẹta yẹn march two thousand and sixteen bonanza ń lọ lọ́wọ́ lé iṣẹ́ yín fifty percent discount dé fún gbogbo àwọn tó bá wà àdúgbò. a fún wọn ní twenty percent discount fún àwọn tó bá kọ́kọ́ wá ní january títí wọ march ni o torí a mọ̀ pé time yẹn àti ṣe àti parí ọdún so ìwọ̀nba owó tó bá dẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ náà la fẹ́ sáré fi ṣe ṣíṣe tá a fẹ́ ṣe so even fún pati àwọn ọmọdé náà fún kiddies hmm, party oníbẹ́ẹ̀dẹ̀ gbogbo ẹ̀ náà ni. iléeṣẹ́ The light Creations níbo lẹ fi kalẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ bá yọ̀ǹda nọ́mbà yín lórí ètò. ẹ ṣe ọ̀nà méjìlá wa ọ́fíìsì wa ó wà ní shop three nine six Rainbow Street ní Jakande Estate Òkèàfà Ìsọlọ̀ Ìsọlọ̀ nílùú Èkó nílùú Èkó ń bíbáyìí then eh, institute wa gangan bí ta ti ń kọ́ àwọn èèyàn níṣẹ́ because ibẹ̀ yẹn office ni ibi tá a ti ń káwọn èèyàn níṣẹ́ ó wà ní number one Legentic Plaza ìyànà Èjìgbò ní nílùú Èkó náà kan náà. ṣé àwọn ibi tí ẹ dárúkọ yìí ni ìdánilẹ́kọ̀ọ́ náà ti máa wáyé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn ti máa wáyé ní ọjọ́ tá a ti là kalẹ̀ yìí ní January eleven two thousand and sixteen tó fi wọ January ah, twenty nine two thousand and sixteen Ọlọ́run bá mi Èdùmàrè yóò jẹ́ ká jùgbà náà lọ àǹfààní rèé tá a fi máa pariwo kò ṣiṣẹ́ kò sówó kò ṣiṣẹ́ kò sówó ẹ jẹ́ ká gbìyànjú káwa náà ká pa kí ọwọ́ ti bọ̀nù ká tó máa yọ̀ǹda yín torí pé àtúnwá lọ́kọ̀ yín ò máa jẹ́ lórí ètò ojúrí ẹ bá pe nọ́mbà yín fún àwọn tí wọ́n wò wá tí wọ́n lè pè yín sí. Uh, first number ni o oh eight o oh three three six zero two eight three eight nọ́mbà kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì òun ni zero one seven four four seven four four eight zero nọ́mbà kejì yẹn ẹ pè lẹ́ẹ̀kan sí ká tó máa yọ̀ǹda yín lórí ètò yìí. o oh eight one seven four four seven four four eight zero. àdúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín sórí ètò ojúrí tẹ̀ sí ìjà wa láti wá bá a la àwọn olólùfẹ́ ètò lámọ̀ràn láti làwọn lọ́yẹ̀ pé bóògùn làwọn gan ṣe lè máa rí ọ̀wọ́ tìbẹ̀nu àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ bá kí iléeṣẹ́ yín bẹ́ẹ̀ bá dé iléeṣẹ́ yín o á tún inú rí ètò yìí láìpẹ́ mm. láì jìnnà ẹ ṣe púpọ̀ àmọ́ tẹ̀ wájú torí pé ètò ojúrí ó ṣe bẹ́ẹ̀ òun tiẹ̀ wájú lórí èyí tá a tún gbé wá fúnra wa fún tọ̀sẹ̀ yìí mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀.